fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. star five five five star pin Ash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. star five five five star pin Ash. ẹ mo gbé èwo eh, tún ni star five five five star pin hash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. <sighs> ìyá àjàní ṣó sùn dáadáa ṣá. star five five five star pin hash. airtel the smartphone network. lẹ́kùnrẹ́pẹtẹ kó máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ wa torí wípé ojúmọ́ tẹ́ ẹ rí yẹn là á fi jẹpo ojúmọ́ tẹ́ ẹ yẹn là á fi jẹyọ̀ lọ́bẹ̀ ojúmọ́ bá sì ti mọ́ báyìí ọ̀yẹ́ àlà pẹ́rẹ́gẹ́dẹ́ ni o ojúmọ́ tó mọ́ wa lónìí rẹ̀ ló mọ́ wa sí ọ̀nà kó máa ṣí ọ̀nà kó máa là fún gbogbo etí tó ń gbọ́ wa bẹ́ẹ̀ ni wọ́n fi ìyẹn kí gbogbo ẹlẹ́sìn Islam pátá ẹlẹ́sìn islam ni mò ń kí wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salam wa rahmatulahi wa barakatu. tó ìkí àlàáfíà náà ni mo kí gbogbo apátápátá àti ẹlẹ́sìn ìgbàgbọ́ tẹ ìdórí ẹlẹ́sìn àbáláyé àlàáfíà ọlọ́run ò ní fi gbogbo wa sílẹ̀ o. àmì. bá a ti ṣe lójoojúmọ́ ìròyìn tá a pè létí ọba nílé etí ọba lóko tòní tún kò ó tún ti kò bá wa lókè pé adúpẹ́ fọlúwa ọba ìkànnì yín náà ni ìkànnì alára ìgbàyídá ayọ̀ nínú aṣọ ẹgbẹ́ dáadáa tá a pè níkànnì fresh one zero seven point nine òkè sáré nílùú àbíòkúta tó orí àtọrùn ń kíyìn o pẹ̀lú ìwé ìròyìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nigeria tribune àti the punch dr olùtayọ falẹ́tí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ lórúkọ tèmi. bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun náà la tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa láàárọ̀ yìí etí ọba ńlé etí ọba lóko ìròyìn ni lórí rédíò fresh lẹ́tí ń gbọ́ wa nílùú abẹ́òkúta ibẹ̀ la gún wá sí bí ọlọ́ba àgbédé ó dé tòǹtì dáró àlùkò dé ó dé tòǹtì kò sùn lékèlékè dé ó dé tòǹtì kẹfun nẹnẹ orí àtọrùn àtúntì dé o gẹ́gẹ́ bí ìṣe wa táwa ti ròyìn tí ọba ńlẹ̀ làjọ wádìí pẹ̀lú àwọn ìwé ìròyìn méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìyún ìwé ìròyìn the punch àti ìwé ìròyìn nigeria tribune ẹkú ilé ńlá kára ilé ẹ̀rì wa ńlá kérú ọ̀nà bàbá ìrẹni tó tójọ́ mẹ́ta ẹkú àti ọ̀nà làákìrẹ́ ni ẹ kú ojúmọ́ láàárọ̀ yìí waheed akíntayọ̀ lórúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà bí ò ṣe ẹja mọ̀ mo wá fún yín lọ́kọ̀ kejèjì àwọn àkòrí eléyìí tí wọ́n pàtẹ́ àwọn àgbérùgbésọ̀ tí wọ́n gbé karí nínú àwọn ìwé ìròyìn méjèèjì tá a kó wá ṣàgbòròyìn tí ọba ń lé fún tàárọ̀ yìí. níta gbangba ìwé ìròyìn ti Nigeria Tribune ìròyìn tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò àti ìlànà tán fi ń dì lórílẹ̀‐èdè wa Nàìjíríà àjọ elétò ìdìbò ńlẹ̀ yìí mọ̀ sọ̀rọ̀ látẹnu alága wọn wípé hmm, gbogbo ìgbà yòówù táwọn bá tukọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ó pé kò sé kò yẹ ìlànà ètò ìdìbò láwọn orílẹ̀‐èdè áfíríkà gbogbo bíi ìwọ̀ oòrùn bẹ̀bí mẹ́ńlá ó kó torí pé ohun gbogbo ni màá wà níbàámu pẹ̀lú òfin àti ìlànà orílẹ̀‐èdè yìí ìta gbangba àwọn ìròyìn ti Nigeria Tribune ni ìròyìn yẹn wà mọ́ ó dojú ìwé kejì ká tó mọ bó ṣe ń lọ. lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìrànwọ́ tíjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n fẹ́ ṣe fọ́mọ orílẹ̀-èdè yìí ó ní ìròyìn tí wọ́n fi sọ̀dọ̀ gàdàgbà gàdàgbà sójúde ìwé ìròyìn the punch níbi tí wọ́n gbé ń jábọ̀ rẹ̀ tí wọ́n ló ṣeé ṣe kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà kí wọ́n yọ owó kan eléyìí ti ṣe tírílíọ̀nù méje náírà ó lé ẹ̀sùn mẹ́rin two point four trillion naira owó eléyìí tí wọ́n fẹ́ lò gẹ́gẹ́ bí owó òdẹ̀rùn pín fáwọn èèyàn kan àwọn tálákà tálákùtà wọn ló ṣeé ṣe o kó jẹ́ wípé inú àpò àsùnwọ̀n ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ò ní wọn ó ti fa owó yẹn yọ àwọn ìpínlẹ̀ gbogbo tí ń bẹ yíká orílẹ̀-èdè yìí wọ́n láwọn ni wọ́n ó gbé orúkọ jáde orúkọ àwọn èèyàn tí wọ́n lọ bíi mílíọ̀nù méjì ó lé ní ogójì forty two million tí wọ́n jàǹfààní ẹgbẹ̀rún márùn-márùn náírà lóṣooṣù ṣẹ̀wárí ẹgbẹ́ tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ lẹ́ka epo rọ̀bì àti afẹ́fẹ́ ìdáná gáàsì nílẹ̀ nàìjíríà tá a mọ̀ sí pengasad àwọn lérí lẹ́ka o wọ́n lọ yẹ kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà kí wọ́n kọ́kọ́ rí i dájú wípé wọ́n ṣe àtúnṣe lórí gbogbo ẹbù fọ́pọ̀ tí ń bẹ lórílẹ̀-èdè wa nàìjíríà kó tó di pé wọ́n yọ owó lórí epo rọ̀bì gàdàgbà gàdàgbà wọ́n fìròyìn yẹn sọ̀dọ̀ sójúde ìwé the punch àmọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ó dojú ìwé kejì ń bẹ̀. níta gbangba àwọn ìròyìn ti Nigeria Tribune ìròyìn tó jáde kan ṣàlàyé ọ̀rọ̀ tí Sanwó-Olú ìgbésẹ̀ tó gbé o lórí àwọn lẹ́gbẹ̀ẹ́ bíi bíi èyí tọ́já bíi ọ̀rìnlénírínwó èyí tí ọkọ̀ sí àdúgbò Ìkòròdú kígba ayé ìrọ̀rùn ó lè wà fáwọn òṣìṣẹ́ ọba àtàrà ìlú tó bá nífẹ̀ẹ́ sí i kódà wọn pé ó fi ó kọ èèyàn kan èèkàn kùgbù kan lẹ́ka òfin sọ ilé tuntun bàǹtìbàǹtì ọ̀hún ti hàn kọ́ ìta gbangba àwọn ìròyìn ti Nigeria Tribune láti jẹ iṣẹ́ yẹn jẹ́ ń jó eléyìí mọ́ o nípínlẹ̀ Anambra Buhari sọ̀rọ̀ ó fi dà lálẹ́ gàràgà ó pé ètò ìdìbò tó wáyé nípínlẹ̀ Anambra ó pé bí nǹkan mi ọ̀bá sí ń bẹ̀ ó lọ lọ ní serere ó sì lọ ní wẹ̀rẹ̀rẹ̀ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ó ní lètò ìdìbò ń wáyé ààrẹ ló wù ìta gbangba àwọn ti Nigeria Tribune ni mo ti jẹ́ sẹ́yìn. ẹ jẹ́ àtọ́ tààràtà ká kọjá lọ sójú ìwé kẹjọ nínú ìwé ìròyìn The Punch ṣé wọ́n pé ohun tí àgbàlagbà tó bá nàró tó sì rí wọn ní bí ọmọdé bó bá gorí àjà lọ kódà wọn ní kò sí ntọ́mọdé lè ṣe tí wọ́n fi lè rírun nǹkan bẹ́ẹ̀ o àṣàmọ́ ọ̀rọ̀ yẹn òun ló fún ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olórí orílẹ̀ wa nàìjíríà nígbà kan rí o olóyè olúṣẹ́gun ọbásanjọ́ bàbá pé ìjẹ́ ẹjẹ́ mọ̀ o wípé bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ọmọ eléyìí tí wọ́n ti ya làgbà kúrò nílé ẹ̀kọ́ lórílẹ̀ wa nàìjíríà tí wọ́n jẹ́ mílíọ̀nù mẹ́rìnlá ikọ̀ boko haram wọ́n mọ̀ tó ti rí irinṣẹ́ eléyìí tí wọ́n mọ̀ yá lònú tó jẹ́ wípé iyùn ó sì dájú tó àdá bíjọba ọba tètè wá wọ́rọ̀ kan fi ṣàdá lórí rẹ̀ ojúwe kẹjọ nínú wéròyìn the punch èyí tó jáde fún tààrọ ìní wọn ti jábọ̀ ròyìn ẹ̀. bó ṣe ń lọ náà là ń tẹ̀lé e lórí ìròyìn tá a pè létí ọba nílé etí ọba lóko ẹ jẹ́ kí n tún jẹ́ iṣẹ́ ilé yìí tó ní ṣe pẹ̀lú ti ìfiyè ti àjàkálẹ̀ àrùn ti covid-19 míì tí ẹ pé ó ṣeé ṣe kó tún ṣẹ́yọ bí ewu o lórílẹ̀‐èdè South Africa wọ́n pé àfàìmọ̀ kí ṣe ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ ọmọ tó ń wọ̀ lójì gan ọ̀nbẹ níta gbangba àwọn ìròyìn ti Nigeria Tribune ẹ jẹ́ kí n jẹ́ iṣẹ́ ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party eléyìí tí wọ́n wí pé wọ́n tó ń bá a bọ̀ bí ọ̀rọ̀ epo bẹntiró bá ti eruku tó gbówó lérí fún gbogbo àwọn òǹlò rẹ̀ lórílẹ̀‐èdè wa Nigeria, ṣé bójú ọ̀bá wa ti ẹgbẹ́ òṣèlú APC sójú òtí aráalé rẹ̀ bí ẹgbẹ́ òṣèlú PDP ló ọ̀nbẹ níta gbangba àwọn ìròyìn ti Nigeria Tribune. kó tó di wípé akọjá lọ sójú ọjà ẹja tún sáré ba tètè láwọn àkòrí ìròyìn míì ta gan ni rẹ̀ lójú ìwé kẹta nínú ìwé ìròyìn The Punch wọ́n ní Malami òun la bá ń bẹ̀ o òun gangan òun náà lóru àjọ EFCC sókè tako Obiano ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Anambra lórí àwọn ẹ̀sùn gbogbo eléyìí tí wọ́n pé wọ́n ń kà sí lẹ́sẹ̀ tí àjọ EFCC tí wọ́n fi pé wọ́n dẹ̀dẹ̀ rẹ̀ ìyún bẹ́ẹ̀ àwọ̀ gédéǹgbé lójúwé kẹtàlá nínú ìwé the punch tó jáde fún tòní bákan náà ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ondo wọ́n pé wọ́n mà ti gbé ìgbésẹ̀ alágbára kan nínú eléyìí tí wọ́n ti fi òfin di alága ìjọba àbílẹ̀ kan wọ́n ní ẹ̀sùn ìpàsípàyò owó òun náà ni ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án ìyún bẹ́ẹ̀ lójúwé kẹtàlá nínú ìwé the punch ṣe wá rí lójúwé kẹrin nínú ìwé the punch tó jáde fún tàárọ̀ ìbákan náà ọ̀kan lára àwọn èèyàn eléyìí tí wọ́n pe wọ́n fẹ́ rìnrìn àjò kọjá lọ sórílẹ̀ Libya ẹni ọdún mọ́kànléní ogún ni wọ́n pé máa ń ṣàlàyé ó ní wọ́n dá àwọn lọ́nà o wọ́n jí àwọn gbé wọ́n sì fi ipá bá àwọn ní àjọṣepọ̀ làbárí ọ̀rọ̀ yẹn bàbá ti bọ́ sójú ọ̀gbagadè nínú ìwé ìròyìn the punch eléyìí tó jáde fún tààrọ̀ ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́. ìròyìn pọ̀ bíi rẹ́rẹ́ inú àwọn ìwé ìròyìn gbogbo tí a kó wá àmọ́ bí ò ṣe jẹ́ lọ sí ojú ọjà ká tó tún mọ̀ mú yìí tó bá tún wọlé fún yín àti tá a ti ṣàtúpalẹ̀ rẹ̀ etí ọba nílé etí ọba lóko. Imagine the joy wey fill your body when you born new baby. Hmm. imagine the happiness will surround you when you hear say dem don born your first grand picking. Now, eh come imagine how your mind go dey coole when you know say mama and picking, they enjoy better night sleep oh yes that na old ogbonge assurance you get when you know say from get the correct mattress when go fit your body type no buy any kind your mattress oh, buy from mattress when they make to match your body type from any of we correct dealer nationwide or see us on top internet for www www.vitafoamng.com. Make you buy your mattress today. Vitafoam, the fine art of living. This is a blockbuster. This is don't want to miss the biggest and mother of all. This one is Gidigba. Which movie are you hyping like this? This is not a movie. It is Foodco Black Friday Gidigba sales. Power oil 4.5 liters at 5,999 naira 99 kobo. Sunlight 2 kg 999 naira 99 kobo. Buy Binato blender with grinder BLG 452. Get a carton of Indomie 70 gram free. Buy dining table 5 seater. Get a microwave oven free. Buy Binato fan 1660. Get a carton of Indomie 70 gram free. These and many Gidigba Igba offers are available at Foodco at Kyolugbade Social Center. Promo runs from 26th to 28th November 2021. Offer lasts while stock lasts. Terms and condition applies. olúwa ṣe òun ńlá fún wa torí náà àwa ń yọ̀ pẹ̀lú orin ìyìn àti ijó la máa fi ṣe ayẹyẹ ọdún karùn-ún five years anniversary the redeemed christian church of god ogun òfin sèksè pẹ̀lú àkòrí àgbàyanu orí ọ̀fẹ́ amazing grace ó máa bẹ̀rẹ̀ ní thursday twenty five sí sunday twenty eight november twenty twenty one thursday ní àkànṣe ìyìn sí ọlọ́run ní gbogbo ẹ̀ka ìjọ láago méjì ọ̀sán friday ní praise and worship ní provincial headquarters láago márùn-ún ìrọ̀lẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ lórí ìpápá máa wáyé lọ́jọ́ sátidé láago méjìlá ọ̀sán àti ìdánilẹ́kọ̀ọ́ lórí ìgbéyàwó marriage seminar lọ́jọ́ sátidé láago méjì ọ̀sán ìdú la máa fi káàdì ẹ̀ nílẹ̀ lọ́jọ́ sunday ní provincial headquarters láago mọ́kànlá òwúrọ̀ orin àpè orin ránṣẹ́ ìlú àpè ijó the redeemed christian church of god ogun province sixteen headquarters wà ní twenty four twenty six abiodun edeyi street ibara housing estate abeokuta pastor ea adibuye ní general fasia pastor ayọ̀délé ní pastor in charge jésù lolúwa. special season. ẹ̀hẹ́n àwọn kan wà lórílẹ̀‐èdè tó ń kojú nǹkan tá à ń pè ní sweet palava ìdààmú dídùn bí akin tí ń rò bóyá kó òun wọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun òun kalẹ̀ sápọ̀ ọ̀tún nínú ọgbà alẹ́ òun ìdààmú báyọ̀ ń diẹ̀ ni bóyá kó òun fi kọ́kọ́rọ́ tẹ̀rọ amúnáwá tuntun òun tàbí kó òun fi rìmóòtì ìparọ́rọ́ tẹ̀ bákan náà ní fúnkẹ́ tí ń sí ẹ̀rọ amómi tuntun rẹ̀ lọ́bọ̀ léraléra kí ló lè fàrú èyí Glow Joy Unlimited Extravaganza ló tó bẹ́ẹ̀. Ha ha ha! tí ìwé náà bá fẹ́ ní ìrírí sweet palava ìdààmú dídùn tirẹ̀ pé star six one one ash kó o sì rìsáàjì iye tó tó five hundred naira lọ́sọ̀ọ̀sẹ̀ láti kópa nínú glow joy unlimited extravaganza yìí oríṣiríṣi ẹ̀bùn tó lé ọ̀kẹ́ márùndínlọ́gbọ̀n five hundred thousand ló wà nílẹ̀ fún jíjẹ láwọn bíi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ agẹ́rẹ́ ẹ̀rọ amúnáwá ẹ̀rọ amóhùnmáwòrán ẹ̀rọ amómitutù àtọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn alárinrin mìíràn bẹ̀rẹ̀ sí rìsáàjì báyìí báyìí kó o lè jẹ̀bùn àdéhùn àtàsọtẹ́lẹ̀ wàṣà o glow Joy Unlimited. Ah, bá a fà wá sí kí ló ṣẹlẹ̀ lẹ́ẹ̀tajà play mo ní táwọn èèyàn ń gbé nǹkan jáde kẹ̀tíkẹ̀tì tí gbogbo ibẹ̀ sì ń ṣe ròyànròyàn. àmísù ah, so o ti gbàgbé ìṣẹ̀rùbà wọn Black Friday play ni pẹ̀lú ẹ̀dínwó tó kilẹ̀ gbígbì làwọn èèyàn fún electronics ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bíi Tecno Infinix Itel Samsung iPhone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá ti ń rajà lẹ́ẹ̀mọ gbowó ọpẹ́ tó fi dórí ten thousand naira tẹ́ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ kò sí iye ọjà tẹ́ ra tẹ́ ní gbẹ̀bùn mílíkì òróró spaghetti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ láti november fifteen sí thirty twenty twenty one lọ́kì dìpù tó ń bẹ fún gbogbo oníbàárà níbi thirty láǹfààní àti jẹ̀bùrà bàǹdẹ̀ bíi tv generator fridge microwave àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láì ná ní irú ọjà tẹ́ ẹ bá rà èrò wìtìwìtì. ó di ilé ìtajà play one five seven àkárìgbò road beside gate link petrol station ṣàgámù bákan náà la wà ní nineteen lálùbù street òkèléwó abẹ́òkúta zero eight zero nine three three seven three three three three ṣẹ̀rùbà wọn black friday láti ilé ìtajà play dandawi olóko gbowó. Listen up. The administration of His Excellency, Prince Dapo Abiodun, in his magnanimity, has come up with a special arrangement to pardon those that have erected structures on government land in an ongoing ratification program called Property Registration Program. Listen to the following areas. Ládẹrin, Ìkẹrẹ̀kú Lokuta Ìjẹun Lókòsì, Abúlé Agureti Agúnrétí. Mòwe, Ìbàfò, Orímẹ́rùmú, Màgbòrá Makọ́gi, Ṣèfíù Ṣọ̀tẹ̀, Tẹ̀dó. Ayétòrò, Lókòsì, Ṣèyídù, Ògìjọ, Ìlara, Àgùntóyè, Shimawa And Ìlaro L LUD. Residents living in these areas are advised to contact Ogun State Land Administration and Revenue Management System, OLAMS, for immediate ratification of their property and processing of their CFO to avoid unnecessary worries in future. Log on to www.olams.ogunstate.gov.ng or send an email to olams at ogunstate.gov.ng or call the OLAMS team on 0700 111 9999. Ogun State Land Administration and Revenue Management System, OLAMS, creating wealth from land. èèyàn ní jẹ́bẹ̀ ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yẹn tá à ń kàròyìn yìí fún náà lèèyàn àtàwọn tá à ń jẹ iṣẹ́ ọ̀hún fún yín o torí wípé ẹnìkan ò lè dá ṣe ẹ mà káàbọ̀ padà látọjú ọjà ìkànnì French one zero seven point nine òkè sáré nílùú Abẹ́òkúta ìròyìn tó gbéra ńlẹ̀ láti ìta gbangba àwọn ìròyìn ti Nigeria Tribune tọwọ́ abalẹ̀bàgẹ̀ sójú ìwé kejì rẹ̀ ńlọ ní ṣe pẹ̀lú ìlànà ètò ìdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí alága àjọ elétò ìdìbò nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu tó kẹgbẹ́ síta lánàá ọjọ́ Àlàmísì tòkútà àbániparọ́ tà ní ṣèké ìlànà táwọn fi ń gbétò ìdìbò orílẹ̀-èdè wa nàìjíríà kalẹ̀ kò fẹ́ ṣe é kọ̀yà fún ti ìlànà tí wọ́n fi ń gbé gbogbo ètò ìdìbò orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ adúláwọ̀ pàápàá ní ẹkùn àwọn bíi orílẹ̀-èdè bíi mẹ́ńlá ọ̀tọ̀ọ̀tọ̀ lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí àti ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ ó pé ohun gbogbo ló máa ń lọ ní ìrọwọ́rọsẹ̀ tó sì jẹ́ pé ìpalẹ̀mọ́ tó lágbára àti máa wà kétò ìdìbò tó wáyé ní ilẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n mahmood yakubu ẹni tó bíi àbìdún ọ̀rọ̀ ọ̀hún náà lánàá ní àkókò tí gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àjọ elétò ìdìbò àti àwọn abẹnugan tí wọ́n ti yàn síwájú ṣe ètò àkóso àjọ ọ̀hún ṣáájú àti àwọn tí ń ṣètò àkóso bẹ̀ lọ́wọ́ tí wọ́n pe ìpàdé ibi tí nǹkan dé dúró kódà wọ́n yí pé àtòkèrè lólójú jìjì ti mẹ́kún sùn olùléṣẹ́ ìjọba ti àjọ elétò ìdìbò tí mẹ́lólùlù lẹ́wà nílùú àbújá wọ́n pé ìpàdé ọ̀hún ti kò lánàá nǹkan bíi aago méjìlá wọ́n pọ́ bẹ̀rẹ̀ wọ́n sì pé ọ̀tánibodò tẹ dago márùn-ún ìrọ̀lẹ́ wọ́n pẹ̀ ní ìgbáradì ti wípé àtòkèrè lọ́lọ́jújìjì ti mẹ́kún sun ni o ètò ìdìbò ọdún twenty twenty three ìkòyí ṣe ìjọ àjò làwọn ọmọ rẹ̀ kánná sí ó yẹ káwọn ti bẹ̀rẹ̀ palẹ̀mọ́ rẹ̀ ní ẹ̀kọ̀ọ̀kan èjèèjì ọ̀jọ̀gbọ́n mahmood yakubu ó pe àgbéléwọ̀n tí àwọn bá ṣe lórí ètò ìdìbò tó bá wáyé láwọn ìpínlẹ̀ tí ń bẹ ní abẹ́ òrùlé orílẹ̀-èdè wa nàìjíríà a máa jẹ́ káwọn ọmọ ibi àwọn ti ṣubú bẹ́ẹ̀ yàn bá sì ṣubú ó pé kí mẹ́rù dì í ó pé ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Anambra ní kò pẹ́ kò pẹ́ yìí bẹ́ẹ̀ yàn bá wo bó ṣe lọ yọ mọ̀ pé ó kú òní pé àjọ elétò ìdìbò ń janu àwọn ọmọ táwọn ń ṣe ni òní bẹ́ẹ̀ ló sì fà á tó fi jẹ́ pé ètò ìdìbò ìpínlẹ̀ náà ọ̀kẹsẹ̀ járí ó pé gbogbo àgbéléwọ̀n ètò ìdìbò tó ti wáyé láàrin ọdún 2019 síbi tá a wà yìí náà ni ó sọ b ètò ìdìbò tọdún 2023 tó bá wọlé dé ó ní orílẹ̀-èdè wa nàìjíríà kú òní orílẹ̀-èdè tí ọmọ ètò ààtò àwọn máa tò lágbo ti ètò ìdìbò náà ló sì fi jẹ́ pé àwọn ń ta kàngbọ̀n pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó kù nílẹ̀ áfíríkà ọmọbẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti nigeria tribune. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní lọ̀rọ̀ mọ̀ ti fojú hàn wípé owó kan eléyìí tó lé pẹ́sẹ́pẹ́sẹ́ ní tírílíọ̀nù méjì náírà ni wọ́n fàyọ kúrò nínú àpò àsùnwọ̀n tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí o láti máa fi san owó dẹ̀rùn fáwọn èèyàn tó jẹ́ tálákà tálákòta lórílẹ̀-èdè wa nàìjíríà lásìkò tí ìjọba tí wọ́n bá yọ owó ìrànwọ́ tí ń bẹ lórí epo rọ̀bì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ló lè ṣeé ṣe kí wọ́n ó yọ owó kan eléyìí tó gbẹnu lé tírílíọ̀nù méjì àtààbọ̀ náírà ìyún two point four trillion naira nínú àpò àsùnwọ̀n tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà o wọ́n ní owó ìgangan òun náà ni ìjọba ń fojú sùn láti fàyọ kí wọ́n sì fi gbọ́ bùkátà sísan ẹgbẹ̀rún márùn-ún náírà five thousand naira owó eléyìí tí wọ́n ṣàdéhùn wípé wọ́n mọ̀ san fáwọn tálákà tálákùtà lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n ń lọ bíi mílíọ̀nù lọ́nà ogójì lẹ́yìn ìgbà tí ìjọba tí wọ́n bá yọ owó ìrànwọ́ tí ń bẹ lórí epo rọ̀bì nínú ọdún eléyìí tí ń bọ̀ lọ́nà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní ìwé ìròyìn the punch eléyìí tọ́tọ̀ pinpin náà ni wọ́n mọ̀ jábọ̀ rẹ̀ wípé bí nǹkan ti ṣe ń lọ lásìkò yìí ọjọ́ bí ẹni wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni wọ́n mọ̀ ti ṣe àfikún àkọọ́lẹ̀ orúkọ àwọn èèyàn tí ń bẹ nínú àká táwọn èèyàn tí ń jàǹfààní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà lórí ìrànwọ́ lọ́lọ́kanjọ̀kan o wọ́n nítorí wípé àwọn èèyàn tí wọ́n ń lọ bíi mílíọ̀nù lọ́nà ogójì eléyìí tí wọ́n ń bẹ nínú àkọọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní iná ló mọ̀ ti fò fẹ̀rẹ̀ títí sí orí mílíọ̀nù méjì ó lé ní ogójì bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí o wọ́n ní kẹ́sì mọ́ wò ó kó tó di wípé oṣù kejìlá ọdún 2021 tá a wà yìí kó tó di pé yóò pé wọ́n ló ṣeéṣe kí àpapọ̀ àwọn èèyàn tí wọ́n ń bẹ lórí ìtàkùn yìí kí wọ́n tún fò fẹ̀rẹ̀ sórí mílíọ̀nù mẹ́ta ó lé ní ogójì wọ́n ní bọ́rọ̀ bá wa rí báyìí wọ́n ní àjẹ́ wípé owó tíjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n mọ̀ ná láti fi gbọ́ bùkátà à ń san owó ìrànwọ́ ẹgbẹ̀rún márùn-ún náírà fẹ́nìkọ̀ọ̀kan ọmọ orílẹ̀-èdè nàìjíríà torí ń ta àwọn tálákà tálákùtà wípé kí wọ́n fi máa ṣẹ̀jọ́ rẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbòkègbodò wọn lẹ́yìn tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n bá ti yọ owó ìrànwọ́ tán lórí epo wọn ló ṣeé kówó yẹn kó lé ní tírílíọ̀nù méjì àtàbọ̀ náírà ìyún two point five eight trillion naira wọ́n nígbà tí àwọn oníròyìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fimú fínlẹ̀ òun náà ni wọ́n mọ̀ fi kàn sí ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ètò ìròyìn sí mínísítà tó wà fún ètò ìṣúná ààtò eléyìí tó jẹ́ ti ìjọba àti àbá ètò ìṣúná lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyún abilékọ zainab ahmed wọ́n ní wọ́n kàn sí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ètò ìròyìn o yunusa abdullahi wípé ẹ dákun owó ilé ìtìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fẹ́ ná láti fi gbọ́ bùkátà nǹkan rẹ̀wọ́ yìí ibo gangan ni wọ́n ti fa owó náà yọ o wọ́n ní ẹni ọ̀hún ló wá fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ẹni tí í ṣe ọ̀gá òun ìyàn mínísítà tó wà fún ètò ìṣúná wọ́n sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tó wáyé lọ́jọ́rùú Wednesday jẹta nínú ilé tí wọ́n ti ṣe ní àlàyé wípé àkótó tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ibẹ̀ ni wọ́n ti fa owó yẹn yọ o wọ́n ní owó yẹn wọ́n ní kò sì wá ní jẹ́ níná bẹ́ẹ̀ o àyàfi kí mínísítà kó pe àwọn kọmíṣánná tó wà fún ètò ìṣúná láwọn ìpínlẹ̀ mẹ́rin ó dín ní ogójì tí ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní wọ́n ó sì pe àwọn aṣojú láti inú àwọn lájọ̀lájọ̀ eléyìí tí ń pa owó wọlé sí akoto ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà nínú eléyìí tá a ti rí àjọ elépo rọ̀bì lórílẹ̀‐èdè yìí NNPC àti àjọ kan eléyìí tí ń pawó wọlé sí akoto ọba eléyìí tá a mọ̀ sí FRIS tó fi mọ́ àwọn lájọ-lájọ míì tí wọ́n ń rí sí pípawó sí akoto ìjọba àpapọ̀ orílẹ̀ wa Nàìjíríà ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ gba balance ẹ̀ láti mọ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lórí ibi tíjọba àpapọ̀ orílẹ̀ wa Nàìjíríà tí wọ́n ti fa owó yọ àtàwọn èèyàn tí wọ́n jàǹfààní rẹ̀ ẹ lọ rèé kàá lẹ́kùnrẹ́rẹ́ lójú ìwé kejì nínú ìwé ìròyìn the punch. ọ̀dà bó ṣe ń lọ ẹjẹ́ túbọ̀ máa tẹ̀lé ni o nínú ìròyìn tá a pè létí ọba nílé etí ọba lóko èyí tí ààrẹ muhammadu buhari fi sọ̀rọ̀ sókè ó pé bàbá ní parọ́ ní ṣèké ètò ìdìbò tó wáyé nípínlẹ̀ anambra ọpọlọ níbàámu pẹ̀lú àlàkalẹ̀ ètò ìdìbò orílẹ̀-èdè wa nàìjíríà ni tẹ́kù kẹ́bí eku tẹ́yẹ kẹ́bí ẹyẹ tẹ́yẹ sì fọ̀n bí ènìyàn ààrẹ ilẹ̀ yìí ajagun gbébọn tí muhammadu buhari ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ lánàá níbi ètò pàtàkì kan tó ṣe èyí tí ó fi gba àlejò àwọn ọmọ oyè tuntun tí wọ́n yàn sípò gẹ́gẹ́ bíi gómìnà àti àwọn ìgbìmọ̀ rẹ̀ ní ìpínlẹ̀ anambra ẹni tí ń kan sára sí gbogbo àwọn tó wá ṣe ẹ̀lẹ́ńbẹ̀hùn láti kí ààrẹ muhammadu buhari pé ẹ ṣeun o tẹ́ ẹ gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ sínú ètò àkóso ètò òdìbò àti ètò ìdarí orílẹ̀-èdè wa nàìjíríà nígbà tí ń gba ẹnu ààrẹ sọ̀rọ̀ yìí ní olúùlú lẹ́wà nílùú àbújá ẹni tí wọ́n ṣe àmúgbálẹ́gbẹ́ pàtàkì lórí ètò gbogbo tó ń jáde sórí afẹ́fẹ́ àti ètò ìròyìn rẹ̀ èyún fẹ́mi adésínà tẹ ìdórí ọ̀gá ẹ̀ gan pa malam garuba shehu ni wọ́n gba àwọn àlejò tó láti ìpínlẹ̀ anambra náà ní ìlànà ti yìnyínní kẹ́ni ṣèmí tí wọ́n pe wọ́n fi wá bá ààrẹ ilẹ̀ nàìjíríà lálejò nǹkan bíi aago mẹ́rin ìrọ̀lẹ́ àná ìnáwó pẹ̀lú ìlú lẹ́wà nílùú àbújá ní gbọ̀ngàn ìgbàlejò ààrẹ gba àlejò tó sì kún fọ́fọ́ wọ́n pe ibẹ̀ náà ni ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà ti sọ̀rọ̀ tó pé káwọn èèyàn mọ̀ wulẹ̀ mọ̀ tẹ̀tú fún ajá o wípé báàbá ní parọ́ ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Anambra ó dúró déédéé ó sì fi àpẹẹrẹ rere orílẹ̀-èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ lọ́wọ́ gbé òṣùbà káre ṣọwọ́ sí àwọn àjọ elétò ìdìbò lábẹ́ alága àwọn ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu tó yí pé kí wọ́n tẹ̀síwájú ni o pé torí wípé orílẹ̀-èdè wa Nàìjíríà ti kúrò nítànà táwọn èèyàn fẹ́ máa fi ojú àná wo òkú orílẹ̀-èdè yìí tó sì jẹ́ pé àfàìmọ̀kẹ́bọ̀rọ̀ ọmọbùn aláṣọ ti ètò ìdìbò ọdún 2023 tó bá tún wọlé dé ojúwe kejì ìwé ìròyìn ti Nigeria Tribune ni mo ti jẹ iṣẹ́ yẹn. etí ọba ńlẹ̀ etí ọba lóko ìròyìn ń tẹ̀síwájú ìkànnì fresh one zero oh seven dot nine nílùú Abẹ́òkúta tí í ṣe olúlo ìpínlẹ̀ Ògùn ibẹ̀ lẹ ti ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wa ní kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ káàkiri àgbáyé ó yẹ pápá àpẹjá gbéra lọ sípínlẹ̀ Ondo ojú ìwé kẹtàlá ó ní mo ti gán níròyìn ẹ̀ níbi tí wọ́n gbé ń jábọ̀ rẹ̀ wípé ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ondo wọ́n ní wọ́n gbé ìgbésẹ̀ alágbára kan o nínú eléyìí tí wọ́n ti fi òfin de alága ìjọba ìbílẹ̀ kan lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìpàsípàyò owó wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ondo lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday ni wọ́n ti pé kí ẹni tí ṣe alága fún ìjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Alex Ọládìméjì wọ́n pé kọ́ lọ rèé rọ́kúnlé o lórí ẹ̀sùn ìpàṣípàyò owó wọ́n pé ó ṣòwò ìlú mọ̀kòmọ̀kò ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ìgbésẹ̀ tí lẹ́gbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ondo tí wọ́n gbé yìí wọ́n ní kò sẹ̀yìn fíàgàn fíàgàn tí ń fi ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lògbòlògbò níjọba ìbílẹ̀ ìfẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ náà wọ́n ní lẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀hún àwọn náà ni wọ́n gbé ìgbésẹ̀ yìí o lẹ́yìn tí wọ́n tẹ́wọ́ gba àbọ̀ látọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ tẹ̀kótó tó jẹ́ ti lẹ́gbìmọ̀ asòfin náà lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ wọn láwọn ìgbìmọ̀ yìí nínú àbọ̀ wọn àwọn náà ni wọ́n wá sọ fún ilé pé ẹ wò ó ẹ mọ̀jà parọ́ tara wa jẹ ọ̀gbẹ́ni Alex Ọládìméjì ẹni tí í ṣe alága fún ìjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ Ondo yìí wọ́n pé ó jẹ̀bi gbogbo àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n kà sí lẹ́sẹ̀ wọ́n ní àwọn aṣòfin tó ti wọ́ọ̀dù eléyìí tá a tún mọ̀ sí kánsílọ̀ níjọba ìbílẹ̀ ìfẹ́dọ̀rẹ́ wọn láwọn náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ àwọn ìwé ẹ̀sùn lọ́lọ́kanjọ̀kan o láti tako alága wọn níwájú iléègbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà wọ́n ní àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n kà sí lẹ́sẹ̀ òun náà ni òṣè o tí ó sì yẹ lórí pé níṣe òun náà ní lo owó òlú bí ìgbà téèyàn bá ń lo omi òjò wọ́n ní àwọn ẹ̀sùn yìí òun náà ní iléègbìmọ̀ asòfin ni wọ́n máa gbé ìgbìmọ̀ kalẹ̀ lé lórí tó sì wáá jẹ́ pé àwọn ìgbìmọ̀ yẹn lábẹ́ alága wọn lẹ́ni tí tún ṣe igbákejì abẹnugan fúnlẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Samuel Adéròbóyè wọ́n ní àwọn náà ni wọ́n jábọ̀ fúnlẹ̀ o tí ilé sì wáá pinnu wípé kí ẹni tí ṣe alága fún ìjọba ìbílẹ̀ yìí wọ́n ní kó lọ rèé rọkúnlé títí àsìkò eléyìí tí kò tí ì ní gbèdéke bá a ṣe ń sọ̀rọ̀ yìí iyún bẹ́ẹ̀ àwògedengbe ojú ìwé kẹtàlá oníròyìn yẹn wà lójú ìwé kẹtàlá bákan náà wọ́n ní ọ̀rọ̀ mọ̀ ti jáde lẹ́nu àtìkù abubakar ìkàkùgbọ̀n nínú ẹgbẹ́ òṣèlú pdp lórílẹ̀‐èdè yìí o ó pé ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà emele ń wò tí ẹ̀ mọ́ wo àwòkọ́ṣe àwọn gómìnà gómìnà tìlú dìbò yàn nínú ẹgbẹ́ òṣèlú pdp pẹ̀lú àwọn àṣeyọrí ńláńlá eléyìí tó ṣe fojú rí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ kó wa wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀rò yẹn wọ́n ní ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀ wa nàìjíríà alhaji atiku abubakar òun náà lọ́mọ̀ ti ké sí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè yìí o ó ní ìbáṣedà kí wọ́n wo àwòkọ́ṣe àwọn gómìnà gómìnà tìlú dìbò yàn látinú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp láwọn ìpínlẹ̀ tí wọ́n ti ń ṣe ìjọba tó jẹ́ wípé àṣeyọrí ńláńlá òun náà ni àwọn èèyàn òun ṣe o ní ìpínlẹ̀ kó wa wọn wọ́n ní Abubakar òun ló sọ̀rọ̀ ìmọ̀ràn òun ló sọ̀rọ̀ ìmọ̀ràn yìí o tó sì takòtò rẹ̀ síjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lásìkò tí ń bá wọn ṣe ìfilọ́lẹ̀ ojú òpópónà kan eléyìí ti ṣe oní kìlómítà mẹ́rin ó lé péréte ìyún four point two kìlómítà tí wọ́n pé ìjọba ìpínlẹ̀ Bauchi tí wọ́n ṣíṣọ lójú rẹ̀ lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday ìwé ìròyìn Punch jábọ̀ rẹ̀ wọ́n ní sẹ́rí òpópónà òun eléyìí tó lọ láti Gombe sí Maiduguri òun ni wọ́n fi sọrí Àtíkù Abubakar o tí wọ́n sì ń pè ní Alhaji Àtíkù Abubakar Road wọ́n ní Àtíkù nígbà tí ń sọ̀rọ̀ ó ní òun gbóríyìn o òun Sàmọ́ Sangudu fún ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Bauchi iyun Bala Muhammed fún àwọn àṣeyọrí aláìlẹ́gbẹ́ eléyìí tó ṣe lórí ìṣàkóso ìjọba láàrin ọdún méjì àtààbọ̀ péré èyí tó gòròyè gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní waziri adamawa eyín àtìkù abubakar lọ́mọ̀ tó gbóríyìn tó tún ṣe sàmọ́sángúdù ẹni tí í ṣe gómìnà yìí o ó ní lórí ọ̀rọ̀ gbogbo tó ní í ṣe pẹ̀lú ìdáṣẹ́sílẹ̀ ó ní bàbá ní parọ́ tanra wa jẹ ó ní àbẹ́ẹ̀rí pé gómìnà yìí ó gbìyànjú púpọ̀ ìyún bala muhammed ó ní kẹ́sì máa wò ó ọ̀rọ̀ àìríṣẹ́ṣe eléyìí tó di tọrọ fọ́nkálẹ̀ láàrin àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní gangan ó náà ní ìbẹ̀rẹ̀ ti ètò ààbò èyí lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní ẹ̀sìn máa wo bí nàìjíríà dé lónìí o tó jẹ́ wípé àìbalẹ̀ ọkàn òun náà ló wá gbòde kan lórílẹ̀‐èdè yìí látàrí ti ètò ààbò tó ti wá fẹ̀gẹ́ wọ́n gànà pátápátá ó ní lára àwọn iṣẹ́ eléyìí ti ìdàgbàsókè tá lè fojú fò ní ìpínlẹ̀ Bauchi òun náà ni ìdàgbàsókè àwọn ohun amáyédẹrùn o ó ní ẹ wo àwọn ojú òpópónà bí ṣe ń yọ kòlòlò ẹ wo àwọn ilé ìwòsàn alábọ́dé bó ṣe wà káàkiri fáwọn èèyàn láti máa jàǹfààní rẹ̀ tó sì tún jẹ́ pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ wọ́n ní wọ́n rí ilé ẹ̀kọ́ lọ wọ́n ń kọ́ ẹ̀kọ́ wọn láyìíká eléyìí tó dáa púpọ̀ púpọ̀ Àtíkù ní ń sọ̀rọ̀ nípínlẹ̀ Bauchi òun náà ló ti fọ̀rọ̀ léde o tó sì takò tó mọ̀ràn sọ́dọ̀ ìṣàkóso ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ojú ìwé kẹtàlá náà lẹ́ẹ̀tì gba balance yẹn nínú ìwé ìròyìn the punch tó jáde fún tòní. ọjà kò burú ẹjẹ́ fìyàn lọ sójú ọjà polówó ń ta àgbékarí ń tó sẹ́ríwálé ìròyìn kan jẹyọ nípínlẹ̀ Ògùn bíi lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Ògùn wà ní àyè fi sọ̀rọ̀ pẹ̀lú àdéhùn fáwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ẹ̀jẹ̀ àlọ́ show ọba services nigeria limited tá a bá ń sọ̀rọ̀ nípa clearing and forwarding agency àwọn gangan ni wọ́n mọ̀ nípa ẹ̀ dáadáa show ọba services nigeria limited tá a bá ní fẹ́ ránṣẹ́ lọ sí ibikíbi láàrin orílẹ̀-èdè nàìjíríà títí lọ dé òkè òkun iṣẹ́ wọn ni local and international delivery bíi lẹ́tà document àti parcel bákan náà lára àwọn iṣẹ́ wọn náà tún níwọ̀nyí air and sea freight airline ticketing general export insurance show ọba services nigeria limited wà ní. number forty seven olùṣègùn ọ̀ṣọ́bà road òkè ìléwó abẹ́òkúta. wọ́n WhatsApp number 0818 900 8976. Telephone lines 0802 387 5069 tàbí 0818 900 8912. Head to lè Website sí Follow www.showoba.com.ng social media Showoba Services Nigeria Limited email sowkltd at yahoo.co.uk. adé ó máa ṣe ojúṣe ẹ mọ́ gẹ́gẹ́ bí àrólé ìdílé ẹ ó tu ọjọ́ mẹ́ta tí màmá ẹ ò ti fi àwọn àtẹ̀jíṣẹ́ àdúrà ẹ ránṣẹ́ torí pé o kọ̀ láti fi déètà olóṣooṣù ẹ ránṣẹ́ sí i. ah olórí rárá kò rí bẹ́ẹ̀ o. wo kò sí àwáwí kankan o. òótọ́ ni kẹ ìwọ náà lè ra dátà sí láti pín láàrin ọ̀rẹ́ àti ẹbí pẹ̀lú ẹ̀bùn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mẹ́gábáìtì fún ẹnìkọ̀ọ̀kan tó o bá pín fún lórí ìlànà airtel family plan testa one four one hash báyìí láti jàǹfààní yìí. airtel the Smartphone Network. Hey, hey, hey! performance yo. This one never happened before. Ori dé buy fit smart water and win lots of prizes. Ember promo la fi ṣe nílé iṣẹ́ wa. Ẹ̀bùn ron. tabua àwọn ẹ̀bùn oníranran. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Fẹ̀yìn oníbàárà wa ni o. Just buy a pack of fit smart water from any of our distributors. Ẹ wo inú páálí omi ọ̀hún. Ẹ ó rí tíkẹ́ẹ̀tì oríire. Ẹ bó ohunkóhun tẹ́ ti rí níbẹ̀. Lẹ̀bùn tẹ́ ẹ o. Daily Richard card, free meal and pizza ticket weekly. Pabambari ẹ̀ ní ẹ̀bùn one hundred thousand naira. The meal and pizza winning ticket will be redeemed at any domino pizza or country kitchen outlet Tebara bá me fit smart water ẹ̀ tú kẹ́ẹ̀sì wo ẹ̀bùn tẹ́ bá jẹ ẹ fi kóòdù ẹ̀bùn ọ̀hún four lẹ́ẹ̀kan sí zero seven zero six four six five four six la ó pè láti kànṣẹ́ ìkéyìí alágbàtà wa yín láti gba promo starts from this month till January ending twenty twenty two buy fit smart water win fantabulous prizes terms and conditions apply. nàláìnàláì ò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property ló ní kọ̀kọ̀ kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra lẹ̀. ó oh, yẹ ààyè lè yí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ṣọjọ́ kàrúndínlógún oṣù kìíní ọdún twenty twenty two january fifteen twenty twenty two bẹ́ẹ̀ bá ti ra lẹ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta simawa ìbàdàn àbújá àti port harcourt tẹ́ ẹ sì san fifty thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yín o bíi àpò rẹsì òróró èlò sẹ́bẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àtijọ́jú sí ayé ìparí ọdún revolution plus property kó pọ̀ kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àrùn yóò kájọ ẹ pé oh eight one one two eight three five mẹ́rin oh eight one one two eight six five mẹ́rin revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mu. ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni kò ní tàbí ṣùgbọ́n ilé orin tòkè sarí nílùú Abẹ́òkúta láwà gbogbo ìpínlẹ̀ Ògùn ẹ̀kú ojúmọ́lẹ̀ ẹ̀kan sí o one zero seven point nine ní Ọ̀ṣọ́bà presidential hilltop láwà tá a ti ń ṣe bí ọlọ́ba ẹ̀jẹ̀ lọ sójú ìwé ogún ìwé ìròyìn ti Nigeria Tribune níbi tó ti jáwé pé gómìnà ìpínlẹ̀ Ògùn wa ní àyín ìyún ọmọ Badàpọ̀ Abíọ́dún fi ọwọ́ gba ẹran láyà o yàtọ̀ sí egungun ó pé gbogbo ohun tí ọ̀bà àwọn òṣèfẹ̀yìntì dùn náà ni yóò jẹ òun lógún gbólógún ẹrú ti ṣekú tí aṣọ rẹ̀ tọjọ ọ̀kan oṣù gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún ẹni tó pe ìpàdé ìfọ̀kànbalẹ̀ fáwọn òṣèfẹ̀yìntì ọ̀hún lánàá iléeṣẹ́ ìjọba rẹ̀ ti bẹ ní Òkè Mọ̀sán nílùú Abẹ́òkúta nígbà tí ń fi iṣẹ́ ọ̀hún rán ẹni tí ṣe olórí òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn ọ̀mọ̀wé Nafiu Aigoro ó pé gbogbo ntọ́jẹ mọ́ owó oṣù mímọ́ gbà fún àwọn òṣèfẹ̀yìntì owó ọ̀fẹ̀yìntì wọn lóṣooṣù gómìnà ìpínlẹ̀ Ògùn pé òun ò ní tẹ̀tì yóò mọ bọ́ sí ojú ọwọ́ fún wọn ní rírí gbà ni o torí wípé ibi ẹ̀ka alẹ́ náà ni ẹ̀ka àárọ̀ ń bọ̀ ó pé kódà àjẹmọ́nútọ́yẹ wọ́n gbà lẹ́yìn ìfẹ̀yìntì ti ṣe gratuity ó pé wọ́n gbajúmọ̀ àti pé gbogbo àwọn tí ò tí ì tẹ́wọ́ gbà ni wọ́n gbà o tí wọ́n sì fi jẹun rè sínú nígbà títún wà ń túbọ̀ ọ̀rọ̀ ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ẹni tí wàá ṣe alága fún àwọn òṣèfẹ̀yìntì ní ìpínlẹ̀ Ògùn tá a wà yìí Alhaji Sikiru Ayilara òun náà túbọ̀ lu gómìnà ìpínlẹ̀ Ògùn lọ́gọ ẹnu fún gbogbo àdéhùn tó ṣe yìí tó sì ní kọ́díkì bàbá dàkún òun wọ́n méjì ó jẹ́ òdéhùn àdéhùn orí àwọn lásán wọ́n dàkún gbogbo tó bá jẹmọ́ ní tí àwọn òṣèfẹ̀yìntì tí wọ́n fi gbégbé ayé ìrọ̀rùn ni wọ́n jẹ́ kí wọ́n gbájúmọ́ ibi ni gbogbo àwọn òṣèfẹ̀yìntì ti wá lu ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn lọ́gọ ẹnu fún àdéhùn tó ṣe yìí tí wọ́n sì fi àdúrà ràn lọ́wọ́ pẹ̀lú bóyá ó lè ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀nbẹ lójú ìwé ogun ìwé ìròyìn ti Nigeria Tribune. ìpínlẹ̀ Ògùn bíi tá a wà yìí ibẹ̀ náà la tún gó wà síbi ọlọ́ba àti ìkúrò ẹ̀já wa tọ́ tààràtà ká kọjá lọ sójú ìwé kẹjọ nínú ìwé ìròyìn The Punch èyí tó jáde fún tòní níbi tí ẹni tó ti fìgbà kan rí jẹ́ olórí fórílẹ̀-èdè wa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹ̀bọ̀ra wo bàbá sọ̀rọ̀ o wọ́n ní ọjà ń tọ́ kọni lóminú kọni lómi òde wípé àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n ń lọ bíi mílíọ̀nù mẹ́rìnlá ó náà ni wọ́n mọ̀ ti fi ilé ẹ̀kọ́ sílẹ̀ tí wọ́n pa ilé ẹ̀kọ́ tì tí wọn ò rí ilé ẹ̀kọ́ mọ́ o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olórí fúnlẹ̀ wa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àná ti ṣe ọjọ́bọ̀ Thursday wọ́n ní ni bàbá wòye pé ewu mọ̀rẹ́ ewu ń bẹ lóko lóńgẹ́ o lóńgẹ́ fúnra lára rẹ̀ ewu gangan ni látàrí ti àwọn ọmọ kéékèèké eléyìí tí wọ́n pa ilé ẹ̀kọ́ tì tí wọ́n lọ́mọ o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn wọ̀nyí òun náà ní ikọ̀ alákatakítí eléyìí ti ṣe ti Boko Haram tó jẹ́ ikọ̀ agbésùnmọ̀mí lórílẹ̀ wa Nàìjíríà òun náà ni wọ́n lè lọ rí mọ́ bẹ̀ lọ́wọ́ o kí wọ́n mọ̀ fi wọ́n ṣe iṣẹ́ kíṣẹ́ iṣẹ́ àṣetánì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àwọn ni wọ́n ṣe ní àlàyé o wípé ó yẹ kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà kí wọ́n ó tètè mọ ọ̀nà eléyìí tí wọ́n tọ̀ o láti dá àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tọ́rọ̀ kàn yìí láti dá wọn padà sílé ẹ̀kọ́ wọ́n ní olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ni wọ́n sọ̀rọ̀ yìí o lásìkò tí wọ́n ń bá àwọn olùkópa sọ̀rọ̀ níbi ìpàdé àpérò kan eléyìí tó ní ṣe pẹ̀lú ti àwọn ọ̀dọ́ tó wáyé ní ibùdó ìdàgbàsókè àwọn ọ̀dọ́ eléyìí tí ń bẹ nínú olúṣẹ́gun ọbásanjọ́ presidential library nílùú abẹ́òkúta tí ṣe olúlo ìpínlẹ̀ ògùn wọ́n ní ẹni ó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ nílẹ̀ wa nàìjíríà yìí náà ni bàbá mọ̀ bẹ̀rẹ̀ sí ní kọminú kọmi òde wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n pa ilé ẹ̀kọ́ tì tí wọ́n lọ́mọ yìí àwọn gangan náà ni wọ́n ṣokùnfà ìpèníjà tí ń kojú orílẹ̀-èdè wa nàìjíríà lẹ́ka ti ètò ààbò látàrí ti ètò ẹ̀kọ́ wọn eléyìí tí kò gbé pẹ́lí o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní òǹkà àwọn akẹ́kọ̀ọ́ bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí tí wọ́n pa ilé ẹ̀kọ́ tì tí wọ́n lọ́mọ wọn mọ̀ ti fò fẹ́rẹ̀ sórí mílíọ̀nù mẹ́rìnlá fourteen million lórílẹ̀‐èdè wa nàìjíríà nìkan ojú ìwé kẹjọ lẹ́ẹ̀tì ṣẹ̀rí ìròyìn ẹ̀ nínú ìwé ìròyìn the punch tó jáde fún tòní. bó bá jẹ́ tètò ìlera lórílẹ̀‐èdè wa nàìjíríà àti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé ni ká sọ ni orílẹ̀-èdè south africa south africa ń sọ̀rọ̀ báyìí o wọ́n pẹ́ mọ̀ tó ti kẹ́fìn àrùn ìṣíkẹrin àrùn àjàkáòkò ti covid-19 ipe káwọn èèyàn mọ̀ tètè tún fura mọ̀ ní pé torí wípé kinní ọ̀hún tó ti fẹ́ máa ruyàn sókè báyìí o àwọn aláṣẹ lórílẹ̀‐èdè South Africa ni wọ́n pe àkíyèsí lẹ́wà Nàìjíríà sí àti tètè túbọ̀ tó ń gbájúmọ́ ìtọ́jú tọ́lá káàkiri nígbà tí ń pe àkíyèsí àwọn aláṣẹ pàápàá ẹni tí í ṣe agbẹnusọ fún àjọ WHO ìyún World Health Organization ìyún tí ń ṣojú fún ilẹ̀ wa Nàìjíríà ní orílẹ̀-èdè South Africa mínísítà fẹ́tò ìlera ọ̀hún Joe Pahala Pahala ńlọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó pe àkíyèsí ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà àbí àkóso ajagun gbé ìbọn tí Muhammadu Buhari wípé ẹ tètè o àwọn èèyàn yín tí wọ́n kọ tí ọ̀gbìn sí mímọ́ gba abẹ́rẹ́ apakòkòrò àrùn COVID-19 ẹ yá tètè ìpàdé ọ̀rẹ́dà fún wọn pé torí pé ìṣìkẹrin yìí Ọlọ́run lọ́mọ ibi tí yọ́ọ̀bá yọ o èyàn mínísítà Joe Pahala ńlọ́wọ́ wípé ní orílẹ̀-èdè South Africa gbogbo ntọ́bágbà ni àwọn ń fún láti jẹ́ kí gbogbo àwọn èèyàn gba abẹ́rẹ́ yìí ọ̀gbà abẹ́rẹ́ àjẹsára tí ń pa àrùn COVID-19 wọn ò ní jẹ́ oríṣàṣe débi tó rí bìrìn sí débi tó rí ibi tí lọ́ọ́ rè rajà tàbí rẹ̀ lè gbafẹ́ wọ́n pèsè dandan o kí lẹ́wà nàìjíríà náà ṣe àmúlò orú ọgbọ́n bẹ́ẹ̀ kó má bàa wá wípé ọlọ́wọ́ kọ́kọ́rọ́ àwọn tó bá kọ̀ tí ó gba abẹ́rẹ́ apakòkòrò àrùn covid-19 wọ́n lè má rí gìfì kọ́ lọ́rùn o kó sì pé ọrùn èèyàn ni wọ́n pé ó sì di dandan kíjọba ó gbé ìgbésẹ̀ ọmọ ẹ̀ ìwé kọkàndínlógún ìwé ìròyìn ti Nigeria Tribune. tó bá jẹ́ ní ti ètò ìlera ni èmi náà tajú kan mo rí ìròyìn kan o níbi tí wọ́n gbé ń jábọ̀ rẹ̀ pé ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àkọọ́lẹ̀ ti àìsàn bà ibà pọ́njú pọ́ntọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní náà lọ́mọ̀ ti fò fẹ̀rẹ̀ sí ẹgbẹ̀rún kan àti okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó dé méje one thousand five hundred and eighteen àjọ eléyìí tó ń rí sí dídènà ìtànkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè wa nàìjíríà ncdc wọ́n ti àwa ké gbàjarè tọ àwọn ìpínlẹ̀ gbogbo lọ wípé kò ní kálukú kí wọ́n mọ̀ sọ́ra ṣe àjọ tó ń dènà ìtànkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè wa nàìjíríà ncdc wọ́n ní náà ni wọ́n mọ̀ ti na àsíá pupa sókè o lórí ọ̀rọ̀ gbogbo eléyìí tó ní í ṣe pẹ̀lú àìsàn ibà pọ́njúkọ́ntọ̀ tá a mọ̀ sí yellow fever wọ́n ní láwọn ìpínlẹ̀ mẹ́rin ó dín ní ogójì tí ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà àtolúùlú orílẹ̀‐èdè yìí tá a mọ̀ sí ìlú àbújá wọ́n ní ibẹ̀ náà ni àjọ ncdc ló ti pé kó ní kálukú kí wọ́n sọ̀rọ̀ àṣẹ o gẹ́gẹ́ bí wọ́n ṣe jábọ̀ rẹ̀ lánàá ti ṣe ọjọ́bọ̀ thursday wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé nínú àpapọ̀ àwọn ìjọba ìbílẹ̀ eléyìí ti ṣe ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dín méjì seven hundred and seventy eight wọ́n ní ìjọba ìbílẹ̀ eléyìí ti ṣe okòólénírínwó àti mẹ́jọ four hundred and twenty eight òun náà ni àkọọ́lẹ̀ fi yé ni o wípé àìsàn bá pọ́njú pọ́ntọ̀ yìí òní ti ń bá wọn fínra pàápàá jùlọ láti bẹ̀rẹ̀ ọdún twenty twenty one tá a wà yìí títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní àìsàn yìí ló náà mọ̀ tó ń jà rìnrìn lórílẹ̀‐èdè wa nàìjíríà láìdánní ti àjàkálẹ̀ àrùn coronavirus òun àìsàn eléyìí tí wọ́n ń pè ní lassa viva iyún ibà ọ̀rẹ̀rẹ̀ tóun náà ń bá wọn fẹ́ra lórílẹ̀‐èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ìpínlẹ̀ katsina òun ló ń léwájú nínú àwọn ìpínlẹ̀ tí wọ́n ti rí àkọọ́lẹ̀ àìsàn ibà pọ́njúpọ́tọ̀ tá a mọ̀ sí yellow viva wọ́n ní ọgọ́sàn ó dín ẹyọ kan one hundred and seventy nine òun náà ní àkọọ́lẹ̀ èyí tó farahàn bẹ́ẹ̀ wọ́n ní ìpínlẹ̀ bọ̀rọ̀nù lọ́pàá wọlé pẹ̀lú ọgọ́jọ ó lé mẹ́fà one hundred and sixty six tó sì wáá jẹ́ pé ní ìpínlẹ̀ nogun wọ́n ní àkọọ́lẹ̀ rẹ̀ ńbẹ̀ wọ́n ní ọgọ́rùn-ún níṣẹ́ o wọ́n ní ìpínlẹ̀ abia àwọn ní àkọsílẹ̀ méjì ó dín ní ogójì ní ìpínlẹ̀ adamawa àkọsílẹ̀ tiwọn ó jẹ́ mọ́kànlélọ́gbọ̀n ìpínlẹ̀ akwa ibom àwọn náà ní àkọọ́lẹ̀ márùn o wọ́n ní ìpínlẹ̀ anambra pẹ̀lú àwọn ìpínlẹ̀ yòókù nínú ilé ìta àtẹrẹ bauchi bayelsa benue cross river delta àti àwọn ìpínlẹ̀ míì nínú eléyìí tí ìpínlẹ̀ Ògùn tiwa náà òun náà wà ń bẹ̀ o wọ́n ní àkọọ́lẹ̀ rẹ̀ nípínlẹ̀ Ògùn mẹ́rin ó dín ní ọgbọ̀n tá a mọ̀ sí twenty six ni bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ nù o káàkiri àwọn ìpínlẹ̀ gbogbo tí ń bẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní kó ní kálukú kí wọ́n ṣọ́ra ṣe lórí àìsàn ibà ibà pọ́njúpọ́ntọ̀ tá a mọ̀ sí yellow fever ojú ìwé kẹsànán nínú ìwé ìròyìn the punch òun lẹ́ẹ̀tì gba balance ìròyìn yẹn. lójú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune ni mo ti fẹ́ jẹ́ iṣẹ́ ti àwọn àkànṣe ojú ọ̀nà tí wọ́n wí pé wọ́n ti ṣí báyìí ò ní ojú ọ̀nà Sokoto lọ sí Tambuwa ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n pé lọ sí Jẹ̀gà pàpà àwọn ìjọba ìpínlẹ̀ Sokoto àti ìpínlẹ̀ ti ìpínlẹ̀ Kaduna ni wọ́n pe àkíyèsí àwọn òrìnnà ní ojú ọ̀nà yìí wípé àkànṣeṣẹ́ gbogbo ojú ọ̀nà táwọn ṣe pàbámbámú wọn ló ti di ṣíṣílẹ̀ báyìí wọ́n ní owó bàtàbùrà náà sì ní ìjọba ńlọ́lò láti jẹ́ kí àkànṣe sẹ́nà kò kẹsẹ̀ járí wọn ṣàì pé àkíyèsí gbogbo àwọn òrìnnà láti máa gbìyànjú láti kún ìjọba lọ́wọ́ torí wípé bí nǹkan bá bàjẹ́ àmọ́dùn bàjẹ́ ni o kì í dùn tó ń ṣe wọ́n pé owó bùkátà ní jẹ́ lọ́rùn ìjọba fún irúfẹ́ ìbàjẹ́ bẹ́ẹ̀ àwọn aráàlú bá ba dúkìá ìjọba jẹ́ ọbẹ̀ lójú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune. ká tún sáré tọ̀ ọ́ kẹ́sẹ́kẹ́sẹ́ ká kọjá lọ sí agbo òṣèlú padà níbi tí ẹni tí í ṣe alága àpapọ̀ tuntun fẹ́gbẹ́ òṣèlú PDP tó gbé sọ̀rọ̀ ó ní àkóyawọ́ yẹn òun náà ni yóò dúró gẹ́gẹ́ bí akọ́mọ̀nà fẹ́gbẹ́ òṣèlú PDP ní Nàìjíríà IU òun ló ṣèlérí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ẹni tí í ṣe alága tuntun fẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party PDP nílẹ̀ Nàìjíríà ọ̀jọ̀gbọ́n iyọ̀chia ayo wọn lòun náà ló ti ṣe àlàyé pé ẹgbẹ́ òṣèlú pdp lábẹ́ àkóso rẹ̀ ó ní àkóyawọ́ èyí tá a mọ̀ sí accountability ó ní náà ni yóò dúró gẹ́gẹ́ bí àkọmọ̀nà fẹ́gbẹ́ òṣèlú ọ̀hún wọn ló ṣe ní àlàyé pé ìṣàkóso tòun yìí ti ẹgbẹ́ òṣèlú pdp nílẹ̀ wa nàìjíríà àwọn ti ṣe tán láti tẹ́tí gbọ́ ààbọ̀ gbogbo tí àwọn ìgbìmọ̀ ti ẹgbẹ́ òṣèlú PDP lábẹ́ ẹni tí í ṣe alága àpapọ̀ lánàá ọmọọba Uche Secondus tó gbé kalẹ̀ tó sì jẹ́ wípé àwọn ìgbìmọ̀ yìí wọ́n ní wọ́n wà máa jábọ̀ o wọ́n ní ààbọ̀ gbogbo àwọn tẹ́tí gbọ́ àwọn sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ wọ́n ní gbogbo tí wọ́n bá dábàá rẹ̀ òun náà ni àwọn ṣe àmúṣẹ lórí rẹ̀ o wọ́n ní ayù ní sọ̀rọ̀ yìí ní àsìkò tí wọ́n ń kópa níbi ìpàdé àpérò kan eléyìí tó wáyé nílùú Àbújá tí í ṣe olúlu orílẹ̀-èdè wa nàìjíríà lánàá ti ṣe ọjọ́bọ̀ thursday iyùn bẹ́ẹ̀ àwò gédéǹgbé ṣẹ́rí lójú ìwé kẹsàn-án nínú ìwé ìròyìn the punch tó jáde fún tòní bákan náà bó bá di ní ọ̀sán ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ ìròyìn ẹlẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní arákùnrin kan lẹ́ni tí èdè àìyedè tó bẹ́lẹ̀ láàrin òun àtìyàwó rẹ̀ òun náà lọ́mọ bínú fi ilé sílẹ̀ tó sì wá kọjá lọ sínú ilé ìtura kan ní ìpínlẹ̀ rivers wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé òkú arákùnrin yẹn òun náà ni wọ́n padà bá nínú ilé ìtura ìròyìn yẹn kọ sísọ bọ́bá di ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ ń lójú ìwé kẹsàn nínú ìwé ìròyìn the punch. ọjà jẹ́fì àròjọ ọjà ká polówó ń ta àgbékarí ká tó mọ̀ wá palẹ̀mọ́ fún tòní lórí ìròyìn etí ọba nílé etí ọba lóko. ohun gbogbo tó yára gbé ẹ̀dá ṣánlẹ̀ ojú èèyàn gbolẹ̀ náà ni nígbà tó ń yàwá ìwà ìmúniráre ègúnlà kọ́kọ́ gbogbo èèyàn ó yẹ pariwo tó ẹ gbàdúrà kí ọlọ́run ò pègún ayé mi run ìdí ẹ̀ ní ìjọ ọ̀nà ìwà mímọ́ kérúbù and seraphim church of nigeria novasi orí òkè pègúrun ṣe ṣe àgbékalẹ̀ ìpàdé àdúrà fún gbogbo ẹni tó fẹ́ bọ́ kúrò lọ́wọ́ ègún tipẹ́tipẹ́ pègúrun twenty twenty one sí december first ọdún yìí ló máa wáyé ìpele àárọ̀ aago mẹ́sàn-án sí méjìlá ọ̀sán ìrọ̀lẹ́ aago márùn-ún sí méje tí ìṣọ́ òru á máa wáyé láago méjìlá òru sí márùn-ún ìdájí nínú ilé ọlọ́run ọ̀nà ìwà mímọ́ sí anes orí òkè pègúrun tó wà ní ilẹ̀ pupa òkè ọ̀nà road akọ́mọjì abẹ́òkúta prophet ezekiah ọládèjì general evangelist cac worldwide yóò wà ń bẹ̀ special prophet philip olúkúnlé òjò aṣúbí Abeokuta, congratulations, yo. The hospitality industry leader, Don Landy for Abeokuta. Yes, ke Academy Suits. The Babala Hotel in Wetanda for Ibadan. The cultural capital of Yoruba land. Don't open for Abeokuta Academy Suits. Una home away from home hotel. We get Ogbonga comfort for we customer. Plus include leisure with proper cleanliness. Na Academy Suit to get arm. Plus include Olympic size swimming pool with security na watertight for our restaurant. You go Baladu Continental and the local food with the money. Everything about Academy Suit. Na quality with unbeatable low price. To confirm which are they talking, forward match now now to Academy Suit, Went and bar beside Abadia Central Mosque, MKO Abiola Way, Abelkuta, Abikukuma, they call this number 0817 Academy Suit, na home away from home. Oh, uh, guy. what's in the matrix scatter house like this? Eh? eh? I beg, you, you help me see my AirTel SIM. Ah. i carry and give Sade yesterday o oh. eh? but you no dey use am again now. yay you don't carry my bonus give landlord picking. na today you go pack out. Eh? on top airtel sim. yes so if you don't reach fifteen days wey you never use your airtel sim go find am now now because why ogbonge awu full on top oh. hey get two thousand naira airtime plus extra two hundred mb for just two hundred naira the more you recharge the more you are woof. Oh, to begin enjoy this awoof just dial star two four one hash terms and and conditions Airtel the smartphone network. ìsọjí ìta gbangba tí òkìkí ẹ máa ń tàn gbé. ìsọjí wòlíì ní ìlú prophet in the city crusade pẹ̀lú àjọṣepọ̀ kan ogun state. ṣe rí i pé ìsọjí yẹn á ga jù. nàìjíríà àti ìpínlẹ̀ ogun fẹ́ dìrọ̀ mọ́ kristi. àkórí ìsọjí yẹn nìyẹn o. níbi tí àwọn àdúrà kìmbàkìmbà tí fọ́ àtìpó sàtánì wẹ́lẹ́wẹ́lẹ́ yóò ti máa lọ rìn. ogun aṣẹ́ ìdáǹdè ìgbàlà ìwòsàn aṣẹlẹ̀ àtàwọn àsọtẹ́lẹ̀ wòlíì. téèyàn agbọ́tà kọ ha. bishop prophet dr f o bami ṣe. agbára aṣẹ́ ìránṣẹ́ bá bá ń pọ̀ sí ni. bishop akin akínsànyà kan chairman ogun state reverend otaru bfn chairman ogun state àwọn ìkàn ìkàn bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa bá pàdé níbi ìsọjí alágbára gíga nẹ̀. ọjọ́ márùn-ún gbáko ni yóò fi wáyé o láti ọjọ́ kìíní di ọjọ́ karùn-ún oṣù kejìlá first to fifth december twenty twenty one june twelve cultural center kútọ̀ lábẹ́òkúta ni ó ti máa wáyé o láago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ kọ̀ọ̀kan nigeria nogun state for christ má ṣaláìwá o ìsọjí yẹn á mi lú títí títí títí. dèwẹ̀rẹ̀ báyìí káfọn bíi méjì sí i kó tó di pé a ṣe ojú òpó sílẹ̀ ojúwe kọkàndínlọ́gbọ̀n wéròyìn ti Nigeria Tribune Àtíkù sọ̀rọ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ o ọkàn ìjọba àpapọ̀ lábùkù lábẹ́ àkóso ààrẹ Muhammadu Buhari tó ń tẹgbẹ́ òṣèlú All Progressives Congress lápapọ̀ ó kò ẹ̀fẹ́ gbọ́ wọn ò kójú òṣùwọ̀n wọn à kójú òṣùwọ̀n kétó ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà kọ́fẹ̀gbẹ́ wọn gànán kétò ọrọ̀ ajé kó máa fi àwọn èèyàn lápè kí ìkọ́ mọ̀ fararọ láti ìgbà tán ti tẹ́wọ́ gba ètò àkóso lọ́dún 2015 níbi ayẹyẹ ọjọ́ ìbí eléyìí tí ẹni tí ó ti gbà kan rí jẹ igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n ẹ̀yùn Alhaji Atiku Abubakar rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà ibẹ̀ ló ti sọ ọ̀rọ̀ ọ̀hún ó pé nílùú Maiduguri ni o ní àkókò tó ṣe ìkónijáde bíi ọmọ ọjọ́ mẹ́jọ fún ètò pàtàkì kan tó ní ṣe pẹ̀lú àtúnṣe ojú ọ̀nà èyí tí wọ́n wí pé wọ́n dá wọlé ní ìlú Maiduguri tó ń ti ojú ọ̀nà tó lọ sí Gombe wọ́n pe gbogbo àkíyèsí ibi tí nǹkan tó kù díẹ̀ káàtó sí tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ jínigbé gan tó ń ṣẹlẹ̀ lójúlélẹ̀dẹ̀ wa Nàìjíríà ẹgbẹ́ òṣèlú PDP wípé láti pàṣẹ ojú ọ̀nà tí ọ̀dà gan ni ó pé torí pójú ọ̀nà tí ọ̀dà ni àwọn ìka ìdá yìí máa lọ rèé dúró sí tí wọ́n ti kẹ́pà kúté sílẹ̀ fún àwọn tí wọ́n fẹ́ jí gbé ó pe ǹjẹ́ bó bá jẹ́ pé ètò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà ọjà ìjọba tó wà lóde lógún ní sọ́yìí orí bẹ́ẹ̀ ó pé ètò ààbò pakasọ ètò ọrọ̀ ajé fẹ̀gbẹ́mọ́gànná ètò lọ́ra òmúyẹ̀sì ó pe kòkójú òṣùwọ̀n bíi ti wù kó mọ ó wí bẹ́ẹ̀ fún ààrẹ àtẹ̀gbẹ́ òṣèlú APC Àtíkù ni o ojú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune. kó tó di pé àmọ̀ ṣẹ́rí wálé làárọ̀ yìí ẹja tún sáré bá tètè lára àwọn ìròyìn míì eléyìí tá tún gan ni rẹ̀ tó sì jẹ́ wípé kò ṣeé mọ́kà ni o wọ́n ní ìjọba ti ìpínlẹ̀ Anambra ni wọ́n ti nàka àléébù sẹ́ni tí ṣe mínísítà tó wà fún ètò ìdájọ́ àti ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú òfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà Abubakar Malami wọ́n lòun gangan òun náà ni ó wà ní ẹ̀yìn ìgbésẹ̀ eléyìí tí àjọ amúnimọ́dà ti ń gbógun ti wà bàjẹ́ nídìí ọrọ̀ ajé àti wọ̀ ọ̀daràn lórílẹ̀‐èdè wa Nàìjíríà tá a mọ̀ sí EFCC tí wọ́n gbé lẹ́nu lọ́lọ́ yìí o tako gómìnà ìpínlẹ̀ Anambra Willie Obiano ẹni tí í ṣe kọmíṣánná tó wà fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ aráàlú nípínlẹ̀ náà Don Adinuba òun ló ṣe ní àlàyé pé àjọ EFCC tẹ́ ẹ rí yẹn wọ́n ní níṣe òun náà ló jẹ́ pé lábẹ́ ọ́fíìsì amòfin àgbà yányán lórílẹ̀‐èdè wa Nàìjíríà ibẹ̀ ni wọ́n ti ń lò wọ́n gẹ́gẹ́ bó ti ṣe wù wọ́n o wọ́n níṣe rí Màlàmí ó kúkú sapá rẹ̀ ó gbìyànjú títì pé kó bá wọn tójú bọ ètò ìdìbò eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Anambra àmọ́ òkè okay tí òfin ṣe wọ́n ní ìtara rẹ̀ òní fi ń ṣe gbogbo àwọn tí ń ṣe lásìkò yìí iyún wà lójú ìwé kẹta nínú ìwé ìròyìn the punch ṣe wá rí bákan náà lójú ìwé kẹrin ìròyìn kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó sì sàn títí wọ ojú ìwé karùn-ún bẹ́ẹ̀ wọ́n ní èyí ò sunwọ̀n láàyè ijó abákun làádèrè o wọ́n ní gbajúgbajà òṣèré aláwàdà apanilẹ́rìn dẹ́rìn pòṣónú lórílẹ̀‐èdè wa nàìjíríà alhaji nurudeen babatunde alani omidina tí gbogbo ayé mọ̀ sí baba suwe wọ́n ní òkú rẹ̀ ó ti wọ káàlẹ̀ sùn lánàá o kódà wọ́n ní èdè àwọn tí wọ́n jẹ́ olórí ẹlẹ́sìn mùsùlùmí ń bẹ wọ́n ní kò yẹra wọn ẹ wo ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ lọ rí gba balance ẹ̀ lójú ìwé kẹrin àtòjú ìwé karùn-ún nínú ìwé ìròyìn the punch bákan náà lára àwọn ìròyìn kò ṣe mọ́ gbọ́ òun náà ni ìròyìn kan níbi tí mọ̀débìnrin ẹni ọdún mọ́kànléní ogún kan tó gbé ń sọ̀rọ̀ lára àwọn tó ṣẹ̀ṣẹ̀ dárí dé látorílẹ̀ Libya wọn ló ṣàlàyé ohun ojúrí o ó ní lásìkò táwọn wà lẹ́nu ìrìn àjò wọ́n dá àwọn lọ́nà tó sì jẹ́ pé wọ́n fipá bá àwọn ní àjọṣepọ̀ wọ́n tún jí àwọn gbé ìròyìn náà bẹ lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn the punch tó jáde fún taarọ yìí. gbogbo ìròyìn tó kù yóò di orí ìròyìn tá a pè ló sísọ tó bá di lọ́sàn-án bí òṣè bó ṣe èèyàn kan oṣù ọba ká tó máa lọ. hello. hello ẹ káàárọ̀ mọ́ o. ẹ máa káàárọ̀. ẹ kú ètò náà. a ṣe káàbọ̀ randa. orí burúkú òkúkú nìkan ikú ní kọ̀ọ̀kan o. àmì àtẹ̀yìn náà. ẹ̀rí ọwọ́ ẹ̀bẹ̀ yẹn kan máa ń ráńbẹ̀ ni pé kọ́ ọ̀jọ̀ ṣé rí tọ̀rọ̀ bá di two thousand and two yẹn hmm. kó máa yọwọ́ ìnira ló máa kó ẹ̀wọ̀ ní wà. wọ́n ní wọ́n mọ̀ fún alówó ẹ pa

ká tẹnu iṣẹ́ ìrọ̀jẹ́ ìmọ̀ọ́mọ́ tẹnu ìrọ̀jẹ́ ọlọ́run àgbáyé ni. wòlíì bá ń kọ́lé àti pásítọ̀ mrs mary ọ̀dọ̀fin. àṣàlẹ́ ìrìn wà gbéra báyìí bí ó bá jẹ́ pé ẹ̀mí ọ̀ tẹríba fún ẹ̀mí. àyè tiẹ̀ bó ní sùwà débi egbò yìí hmm. náà obì abadé yìí náà lápẹ̀rẹ̀. ó lè já mọ́ fẹ́ lè ṣe lọ láàárọ̀ yìí pẹ̀lú àṣẹ ọlọ́run eré gbogbo di ọjọ́ ajé Monday nígbà tí àwọn akin akẹgbẹ́ wa tí wọ́n tún mọ kàn yín kú lórí àkọ́tún ròyìn etí ọba ńlé etí ọba lóko títí ìgbà náà àtòrí àtọrùn àwa gbéra ńlẹ̀ fún tàárọ̀ yìí aládùúgbò yìí dọ́là ọrùn ó tún padà wá bó bá di ní aago méjìlá hmm. iṣẹ́ oríran yóò tún wá jẹ́ hmm. wáyé ìdákítayọ̀ ló kọ́ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà títí ìgbà míì tá a mọ̀ pàdé mú kíyàn lẹ́ńbẹ̀ ó di lábọ̀. dr olùtayọ̀ falẹ́tì yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ ẹ̀jẹ̀ àpàdé láago méjìlá. Hmm. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. ó já bó fọ́nká. ó fọ́n á ló bá tán. èso dáradára ti fọ́. adégún kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin. gbogbo ẹyin ti fọ́nká. àtẹ̀yìn àti èso àjàrà. bọ́ọ̀lù olólùṣọ́ gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ. torí kó má bàa jà bọ́fọ́ la yìí ká.